ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله وقد كان للمسجد رسالة كبيرة في التاريخ الإسلامي حيث جعل رسول الله صلى الله عليه وسلم أول عمل بدأ به بعد قدومه المدينة صلوات الله وسلامه عليه بناء مسجده الشريف وقد نزل رسول الله صلى الله عليه وسلم عند أمامه بمك بالمدينة ونزل ببيت أبي أيوب الأنصاري لكن الناس يرغبون في نزول رسول الله صلى الله عليه وسلم الدين لكن رسول الله صلى الله عليه وسلم صبر حتى اتخذ مبرك إبله وناقته مسجدا له وقد كانت هذه الأرض لغلامين يتيمين أحدهما سهل والآخر سهيل فاستحضرهما رسول الله صلى الله عليه وسلم وساومهما على تلكم الأرض حتى تم شراء على يد رسول الله صلى الله عليه وسلم من هذين الغلامين اليتيمين ثم بدا رسول الله صلى الله عليه وسلم ببناء هذا المسجد حتى استغرق هذا البناء 12 ليله وقد شارك رسول الله صلى الله عليه وسلم أصحابه في بناء مسجده الشريف وهذا المسجد هو مسجد أسس على التقوى من أول يوم أمر الله سبحانه وتعالى نبيه بأن يقوم فيه كما أمره بمسجد سبق مسجد رسول الله صلى الله عليه وسلم ألا وهو مسجد قبى لذلك اختلفت كلمة العلم في في الأولية في قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم لمسجد أسس على التقوى من أول يوم ما من هذه الأولية هل هي أولية نسبية أو أولية زمانية وسيأتي بيان ذلك إن شاء الله تعالى قريبا عباد الله وهكذا جعل الله سبحانه وتعالى المسجد الحرام أول مسجد وضع في الأرض أول بيت وضع لله سبحانه وتعالى في الأرض كيف لا قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركة وهدى للعالمين وجاء في الصحيح من حديث ابي ذر الغفاري رضي الله تعالى عنه قال سالت رسول الله صلى الله عليه وسلم او اي مسجد وضع في الارض اولا فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام ثم قلت اي ثم قال المسجد الاقصى ثم قلت كم بينهما فقال رسول الله صلى الله عليه وسلم أربعون سنه وقال فرغ بعض سؤال مسلم atọrọ àlékún ìkẹrẹ àti gẹrẹ fún ànábì sallallahu alaihi wasallam ẹtọrọ bá láti màmá jẹgẹ fún gbogbo wa Allah subhanahu wa ta'ala bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn alẹ rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ tí ẹnìkan ò lè sọ wípé ò ní agbára kan láti fi gbára wọlé bí i Allah subhanahu wa ta'ala Allah dákun kí àwa pẹ̀lú àwọn tó kẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam jọ náà ẹyọmọ yàrá ẹsìn mo fi àsìkò yìí rọra mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí o ṣe rán ìlẹ́dẹ̀ tí ó bẹ̀rù rẹ̀ ọkọ̀ aláṣẹ kábẹ̀rù náà Al-Qur'an láì mẹyìn ọ̀nà ó sì jẹ́ àmọ́ pípé àsọtẹ́lẹ̀ ni fún wa tó sì jẹ́ àsọtẹ́lẹ̀ fáwọn tó lọ ṣáájú wa náà Allah subhanahu wa ta'ala ni anittaqullah kábẹ̀rù ọ̀hún àwa ń fi ìjọsìn rẹ̀ bẹ̀ ìbẹ̀rù tòótọ́ àjogún ẹ̀fẹ́ mi àtẹ̀yìn ìbẹ̀rù ti mọ̀nàfíkì kọ́mọ́sà kọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa jí ọ́ dà gbangba wa lọ níbi ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala àwọn ìyàrá sí kútùbà tẹ̀lé yóò dà lórí pàtàkì mọ́sálásí nínú ẹ̀sìn Islamu yóò sì dà lérí pàtàkì ìmọ̀ kọ́lé fún Allah subhanahu wa ta'ala tó jẹ́ mọ́sálásí àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ nàbí sọ̀rọ̀ sálàmù sí wa láti máa jẹ́ kútùwà fún wa láti máa jẹ́ mọ́dẹ́lì wa tá a bá fẹ́ wo àwòkọ́ṣe ara ta láti máa wo àwòkọ́ṣe ara nàbì sallallahu alaihi wasallam o láti máa wo àwòkọ́ṣe ṣùgbọ́n gbà tí ń lọ ó ní àwọn àáfàá àwọn ni wọ́n jogún nǹkan tó ń fi ilẹ̀ àṣẹ alágbàsọ o làwọn àfọ́ọ̀dẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹ bá ti wá pẹ̀rẹ̀ láàfa tí bá ti ń sọ̀rọ̀ kẹ́ tí ọ̀bá ti lè fi tì sọ́dọ̀ ànábì sallallahu alaihi pé iṣẹ́ ara rẹ̀ ní jẹun nítorí pé alágbàsọ o ní àpẹta ni o ní àpẹ àwọn àfa lábẹ́bẹ́ anabi sallallahu alaihi wasallam dakhala al-madinata ọwọ́ mẹ́dínà òun kálukú ní wù kí anabi ọwọ́ sọ̀kalẹ̀ sílé wọn ṣùgbọ́n bí irishadi min ar-rahman ọlọ́mọba ní tó anabi sọ́nà anabi sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ àbí ayyub al-ansari radiyallahu ta'ala anhu rajulun ẹnìkan ní abu èèyàn dáadáa ní abu ayyub al kọ́dà áàfàrọ̀ lọ́fíṣàwò ní rasulillahi sallallahu alayhi wa sallam ó fẹ̀mí ara rẹ̀ lẹ́fọ́ ànábì sallallahu alayhi wa sallam ó wá nífẹ̀ ànábì tífẹ̀ ní èsì kéke hasan sọ́sílẹ̀ rẹ̀ ṣùgbọ́n ibi tí àkúmẹ́rẹ̀ sàsílámù tó kúlẹ̀ sí ibẹ̀ ní àyè tí ànábì fẹ́ kọ́ mọ́sálásí sí abu ayyub al-ansari radiyallahu anhu nígbà tí ànábì tọ́sọ̀kalẹ̀ sílẹ̀ rẹ̀ ànábì wá ní ibi tí ràkúmẹ́mi tó kúlẹ̀ sí àwọn oníhànilẹ̀ wọ́n ní ọmọkùnrin méjì ni a ní ṣùgbọ́n orúkọ náà méjèèjì in tó sì kàn wọ́n ní ogún tí a fi lẹ̀ fún un anabi sàṣàrà ni wọ́n lọ pọ̀ wá nígbà tí a pín wọn dé ẹ̀gbọ́n jẹ́ sahlu àbúrò jẹ́ suhaib ìrẹ́ sahlu oní ẹ̀yìn ìrẹ́ suhaib oní ẹ̀yìn bóun ilẹ̀ yìí ṣe jẹ́ ó ní ilẹ̀ àwọn ni àwọn sì jogún rẹ̀ ni tọ́yìn èmi ànábì sàlám mo fẹ́ ra lè lọ́wọ́ yẹrẹ sáàlù àti suhaib ànábì sàlám mo fẹ́ ra lè kí ló fẹ́ fi ṣe olóhùn fẹ́ fi kọ́ mọ́sálásí fọ́lọ́ ọ kọ́ mọ́sálásí fọ́lọ́ àwọn wà á talẹ̀ fún ọ abọ̀ nílẹ̀ ọ ànábì ní là ẹ má bùn mi ẹ jẹ́ ìrọ̀lá ni rìwáyà wa wípé ànábì gbalẹ̀ láìra ṣùgbọ́n pọ̀ fẹsẹ̀ múlẹ̀ tó èyí sọ wípé ànábì rà lọ́wọ́ wọn ni jamaa ẹ̀kọ́ wa ń bẹ mbẹ ara ẹ̀kọ́ ti ń bẹ anamsa salam kèé fara níyàn tọ́ba pé yẹn sítọ́ náà kékeré ni o kèé fara níyàn bó o láàṣẹ wá pẹ̀lẹ́kẹ́ sisi ọlọ́run táwọn wá sọ yìí pé aláàjì arígbàbuwó oníyàn ikọ́ ọjọ́ mọ́sáàsì là ń ṣe ẹ fi one million naira lẹ́ẹ̀ mọ mọ property yìí ti ń bẹ́ ń kẹjà tó lé ní fifty tó sì lè ní three trillion owó tá a lè fọlọ́ nǹkan yìí kí wọ́n wá sọ pé irú ẹni o ní ká máa pè ní àáfàá olùbánigbówó tá a bá ti fẹ́ ṣe lọ́ńtì kìí ṣe ìlànà nàbì sallallahu alaihi wasallam ẹ̀sìn wa kò táìtì mọ́ wa àwọn òní táìtì nú ẹ̀sìn wa ibi tí ó sì ti ń gba táìtì náà ti ń pè ní yìí ní ti ìwé tí wọ́n gbé lọ kèé ṣe fẹ́ ń tí ń sisi ọwọ́ gan nínú lọ́dọ̀ tí ẹ ń tí ń dàpọ̀ zàkó oko ní bẹnu bíbélì kò sí owó mẹ́ ala kulli hal ansan ọ̀pọ̀lọ̀ sáwà máa ọ̀rọ̀ rẹ̀ ansan wà bẹ̀rẹ̀ bọ́n fẹ́ máa kọ́ mọ́sálásí wọ́n sì ti kọ́ mọ́sálásí kan ṣáájú ansan wọ́n sọ fún ọ̀rọ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim la masjidun usisa ala taqwa ira nabi mọ́sálásí tó ẹgbẹ́ níjọ́ tí wọ́n fẹ́ fìlè rẹ̀ lélẹ̀ wọ́n fi lélẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run ó sì sàlà tẹ́kùwà ó sì sàlà tẹ́kùwà orí kí náà fi lélẹ̀ o orí ìpayọ̀ ọlọ́run ọba mí àwàlìyẹ o lọ́jọ́ tí wọ́n kọ́kọ́ kọ́ mọ́sálásí bá wọn wọ́n kọ́ nítorí ọlọ́run ibẹ̀ ni o ti máa kírun o mọ́sálásí ọ̀tẹ̀ táwọn akẹ́kọ̀ọ́ yìí ọ̀yá pàṣẹ kó lọ rèé àwọn àfọ àwa ní òun tọ́lọ̀ ń bá sọ wípé ìjì àkọ́kọ́ mọ́sálásí òwò ànàbí kọ́kọ́kọ́ mọ́sálásí ìkùbá onídàájọ́kọ́ ìrìnà lọ sí jẹ̀fà nàbí nígbà tí ń bọ́ sí Mẹ́dínà láti wà Mẹ́dínà kùbá ọ̀dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn bọ̀ láti Abẹ́òkúta Ìbàdàn wà ní Mẹ́dínà kùbá wà jọ́mí ibẹ̀ sì ni kọ́kọ́ kí jimá àkọ́kọ́ ọ̀sán sẹ́lẹ̀mù wọ́n jọ kọ́ ìwò ni òun sì ní mọ́sálásí àkọ́kọ́ mọ́sálásí ànábì oníkíni o ó ní ànábìsẹ̀sẹ̀ wà kọ́mọ àkọ́kọ́ ọ̀mọ̀dínà ọlọ́run wá ní mọ́sálásí àkọ́kọ́ tó jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi lélẹ̀ níbẹ̀ jọ fẹ́ kọ wọn ò kọ́ nítorí ayé wọn ò kọ́ nítorí síárì mi ibẹ̀ ló ti máa kírun o kí ló wá rí láti tó kọ́ mọ́sálásí mi ìyẹn lọ́wọ́ dáhùn ìyẹn lọ́wọ́ dáhùn àwọn fáwọn pé ṣé àwòpàlíyàtọ̀ lọ́hùn-ún ìjà kọ̀ọ̀kọ́ yìí ṣé ìfitì síbi gbogbo mọ́sálásí tó jẹ́ péjọ tí wọ́n fẹ́ kọ báyìí kèé sọ́tẹ̀ ní fẹ́ fi kọ torí ọlọ́run ní fẹ́ fi kọ gbogbo ẹ̀ ń bá wá dẹ́sí torí ọlọ́run àwọn àyùn wọn máa kírun bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bọ́ gbàrú wọn àbí ń tọ́lọ́run sọ ni pé mọ́sáàsì ń tẹ́kọ́ kọ́ tọ́jẹ́ ti bá wọn ṣé àwàlíyà zàmàníyà tọ́jẹ́ ti gbà tí wà níbi máa dá sí ni o ti máa kírun níbi ẹlẹ́ẹ̀kejì no níbi àkọ́kọ́ nam yes ìtọ́lọ́run sọ fún wa ni wípé gbogbo mọ́sáàsì bá ti fẹ́ kọ́ báyìí tọ́jẹ́ pé torí ọlọ́run ní fẹ́ fi kọ́ wọn ò kọ́ nítorí ẹ̀dá kèsì ṣe síárì mi ibẹ̀ ni kí wà lóbi òtí máa kí mu o kèése ntí ẹ kọ́kọ́kọ́ tó jẹ́ ti mọ́sáàsì ìkùbá kí lè rí wata àfisọ bẹ́ẹ̀ jẹ́ àfi sahih nínú àwọn Muslim rahimahullahu ta'ala ìmọ̀ mùsùlùmí sọ bá kẹ wọn. Abu ọlọmọ sàsàrán dọ́kan ó ní ya Rasulullah kí gángan ni mọ́sáàsì àkọ́kọ́ má awwal masjidin ussala taqwa min awwal yawm tọ́jẹ́ wípé njọ́ tí wọ́n fẹ́ fìrè rẹ̀ lélẹ̀ ìbẹ̀rù ọlọ́run àtọ́jú rí ọlọ́run bá ní wọn fi wá fàákọ̀rọ̀ sàṣẹlẹ̀ hafnatan ní àṣìbá àbí bá kí ọwọ́ rẹ̀ bọ àwọn òkúta wẹrẹ tí mẹ́ mọ́sálásí lọ́ba wù ó ní ìnáwó la masjidukum hada mọ́sálásí yìí ni ọwọ́ ajé mọ́sálásí ti Mádínà bẹ́ẹ̀ sì ni mọ́sálásí àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ kọ́ mọ́sálásí Kúbà a sì ń tánà bí fẹ́ pàkíyèsí wa sí ni pé gbogbo mọ́sálásí bá ti kọ́kọ́ kọ́ tọ́jà pé njọ́ ti ń kọ́ lọ́wọ́ wọn ò kọ́ láti fi pín àwọn mùsùlùmí wọn ò kọ́ láti fi da àdúgbò wù wọn ò kọ́ láti fi da àdúgbò jẹ wọn ò sì kọ́ àfitorí ọlọ́run ẹ wá wo ìmọ̀ǹdẹ̀hùn ló fi jẹ́ wípé gbogbo ohun tí wọ́n ti ń pè ní àníyàn láàrin ọlọ́run àti ẹrú rẹ̀ lọ́wọ́ gbogbo ẹ bá ń bọ́ lọ́run àtẹrú rẹ̀ dásà níyàn ẹni ibi ni yóò sì padà jẹ̀bi pàdé ọlọ́run pé wo bí mo ṣe ń wo àníyàn rẹ̀ ọ̀dà àríyá rẹ̀ ọ̀dá bóòlù sọ̀rọ̀ bá àríyá rẹ̀ ọ̀dá sọ ọmọ kọ̀ọ̀kan ni gbogbo tí wọ́n bá ti kọ́ tó jẹ́ pé torí ọlọ́run ò ní ẹ fi kọ́ lákòókò ọjọ́ tí wọ́n kọ́ mọ́sálásí bá ní kí wà níbi kò tí máa kírun òun náà sì ni ọ̀sán fún ọ̀sán apá kí ó ti máa kírun àkọ́kọ́ rí àpẹẹrẹ dáadáa àbí wàá bẹ̀rẹ̀ pẹ̀lú àpò mọ́sálásí o kí ni wọ́n bá lórí ilẹ̀ nǹkan méjì ní bẹ lórí ilẹ̀ jọ́nà lọ àkọ́kọ́ dàbínú igi rẹ̀ dàbínú sì dàbí ọ̀pẹ ọpọlọ rẹ lórí ilẹ̀ tí wọ́n gbé bẹ́ẹ̀ àti kí ni o kùbúrú lè mushrikin àti sàárè àwọn akẹ́kẹ́ ibi tí wọ́n sẹ́sẹ́ àgbẹ̀bí sí o símẹ́ńtìrì àwọn ta ni o àwọn akẹ́kẹ́ ni fáwọn sọ̀rọ̀ sọ̀lá bí náxàlì ànábì ni ẹ̀mú gi náxàlì ẹ̀ máa gé wọ́n wá ń gé wọ́n wá ń gé tán èyí òbìdánná rẹ̀ wọ́n ń là wọ́n ń là orí rẹ̀ èyí tí wọ́n jẹ́ bí ọ̀gọ́mọ́ rẹ̀ wọ́n ń gé wọ́n lọ jọ sẹ́gbẹ̀ kan ọ̀yá ẹbọ bíi sàárè ni wọ́n bá ń wú àwọn sàárè wọn wù wọ́n wù wọ́n wù gbogbo ìtẹ́ bárábá rí bẹ́ẹ̀ wọ́n lè gómẹ̀ wọ́n kó gbogbo ẹ̀jọ́ wọ́n lọ dànù wọ́n lọ dànù mẹ́sàlá wa ni nínú ẹ̀sìn ṣé àbárí wípé ibo jìnnìbí jẹ́ ń ṣe òkú sí sí alẹ́ táwọn bá ara bẹ̀ àṣìfẹ́ kọ́mọ́sára sí alẹ́ gbogbo òkú ń dànù aléwu àsìléwu tó bá ti jẹ́ pé símẹ́ntìrì àwọn mùsùlùmí lápẹ̀rẹ̀ ọlọ́run ìjẹ́ kí wọ́n ṣẹlẹ̀ o símẹ́ntìrì wa ti ń bẹ ní nísàlàwù sí àmọ̀ pé kìí ṣe mùsùlùmí kọ́mítì lòun bàbá wa tó ní kọ́lọ̀ ń bá ní fún láti mọ̀tàn dáadáa bàbá kan lọ́ọ́ dáadáa mo sì mà ìmọ̀ mọ́mọ́ díẹ̀ nù wàhálà tí ẹ̀yin mùsùlùmí kó wa bá ń sí nígbà tó di wípé àwọn wẹ́lfíà dìde tọdún ẹ náà wo tẹnu fẹ gbá yòókù ma tó fi di pọpọlọpọ sá tán lẹ́yìn bàbá wọn àfọn péréte báyìí ló kù tí a fi yọ ọ̀nà bọ́ọ̀tù kó tó kù díẹ̀ tó kù lápẹrẹ kẹ́nìkan wá níwẹ̀ kọ́ wá rí i pé ìgbà dago tàbùkù náà lọ́wọ́ rẹ̀ bá ní bàbá wa ló ní ọmọ ilẹ̀ lójú títì bí ẹ ta fún first bank gan yọmọ tí ọmọ rí mẹ ní ẹ bá láwọn fẹ́ ta padà ẹnìkan wàhálà ojúlówó ló bá ní à ẹ̀yin àfà ẹbí ọ̀rọ̀ torí gẹ́gẹ́ ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fúnkẹ́ fún kọ́mọ́sálásì èèwọ̀ ni kí wọ́n kí àdábọ̀lẹ̀ bẹ́ẹ̀ lásán wọ́n wú òkú ẹyọ kan torí gbẹ́fẹ́ kọ́mọ́sálásì èèwọ̀ nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rà bá wọn nígbàdá tálẹ̀ àtàlẹ̀ wọ́n ní bàbá ògùngbè wọn ni bóòdù ẹ̀sìn jẹun náà àwọn olórí gbogbo àwọn olóòsà lọ́sìkẹ̀tì kí wọ́n ní sọ̀rọ̀ wọn ní òkú gbogbo àwọn èèyàn wọn tí wọ́n jẹ́ bí àwọn ọ̀fọ̀bọ̀ wọn lẹ́nu síbẹ̀ alẹ́tọ́ àti kí búdò sàbọ̀ kásìkò sọ́dá síbẹ̀ mùsùlùmí ọwọ́ àlàyé o kò sí láyé mọ́ o eegun rẹ̀ ẹran ara rẹ̀ ọlọ́run fún ní ọwọ́ ìtọ́ pàtàkì kìí sèǹtò sí sọ́nà wa tó lọ́wọ́ sọ́dá wọn fún alẹ́ ọrùn tí ó wù ìtàn kí ló kù ẹ̀jẹ̀ àmọ́ wá padà wú ẹ̀pẹ̀ lábínà òní wọ́n mọ bíríkì wọ́n mọ bíríkì wọ́n wá ní àwọn òfin lábínà yìí ṣe ògiri mọ́sálásí kí ni wọ́n máa jẹ́ ahamida àwọn pílàpílà àwọn agi dàbínú lódìdí wọn ònìyàn ńlá tí wọ́n fi ṣe kí ni o o o wọ́n kọ́kọ́ bá àwọn kan lódìdí wọ́n fi hàn ṣe pílà wọ́n la àwọn kan wọ́n fi hàn ṣe rúfin wọ́n wá mú kí ni màdúgbò rẹ̀ wọ́n fi ṣe bíbò rẹ̀ níjọ́ náà lọ àwọn èèyàn gbé bíríkì lẹ́yọ̀kan tẹ́lómi ń gbé lẹ́yọ̀kan lọ́sẹ̀ náà ń bá wọn gbé gẹ́gẹ́ bó ṣe wọ́n lù wáyà ni ẹnìkan sáré sẹ́mi sàṣàrà nínú sọ̀hábà nígbà tó náà ń bọ̀ ọ̀fẹ́ gba bíríkì tí wọ́n lọ sàṣàrà ànábì wa ni lásìtà mi ni the ahwad mina tàwa tí wọ́n bá jẹ́ pé onídìí ẹ̀sán onídìí ẹ̀sán látọ̀dọ̀ ọlọ́run ah ebi náà nídìí ẹ̀dùn ọlọ́ wọ́n láì tọ́tẹ̀ lọ àdáni lọ tí ló fi jẹ́ wípé wàhálà ìbí tá a bá ti jẹ́ bá ti dorí ẹ̀sìn kodò wàhálà tí ó ba gbogbo mùsùlùmí kékeré kọ́ àti gbogbo alájọ́ máa ṣiṣẹ́ ẹ̀sìn papọ̀ àpẹẹrẹ wà fẹ́ntì ń darí wa ṣùgbọ́n tí ń darí yìí náà fi àpẹẹrẹ dáadáa lélẹ̀ ọ̀yà lọ́gbàlẹ̀ mọ́ọ̀sì ọ̀sọ́ba fẹ́ràn lọ́wọ́ kan láti ìmáàmù náà yóò jẹ̀mí fàálí yíw ẹni ó fún wa ní àpẹẹrẹ dáadáa yóò sì bẹ́ẹ̀. ibn Yasir òun wá ń gbé lábínà méjì tẹ́nìkan gbẹ ọkàn tí ń gbé ọwọ́ ààrẹ débi pé ọfẹ́ lè dákú alóbì wá ní kí ló tó fi ń gbé méjì ó ní oṣù ànábì mo lè gbé ẹyọ kan fúnra mi ṣùgbọ́n mo wá dàníyẹ pé méjì ní màá gbé mo wá ń fi kan sọrí ànábì wípé mo ń gbé kan fúnra mi mo ń gbé kan fànábì mo sì mọ̀ pé ládàá tó lọ́wọ́ fún wa ànábì ó ju ládàá tí wọ́n fa ọ̀rọ̀ tá a bá ṣe sí olóore anabi ní òpó ni àbí wàá bẹ̀rẹ̀ sí fi ọwọ́ rẹ̀ ń fi ń gbọn yẹ̀pẹ̀ ní ẹ̀yìn àmàrù àwọn ẹni ah àrẹ́bí iṣẹ́ amaru àmàrù ṣe lónìí ṣèṣì ní kọ́mọ́ pẹ̀lú àrẹ àbíbí ni láà ikú rẹ̀ ò sí lásìkò yìí àwọn tí ọ̀gbọ́ràn ló wú mọ̀ iná wọn pàtó ìtayọ̀ náà lọ wọn kọ́ mọ́sáàsì wọn kọ́ mọ́sáàsì nígbà kọ́ mọ́sáàsì náà ọ̀sán sálám ọwọ́ àkọ́nà sọ̀hábà kí wàá ní tí mọ́sálásí máa ṣe nínú ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì tẹ́ ẹ bá ti wo àdúgbò kan tí ẹ bá náà mùsùlùmí ń gbé bí o tẹ́ ẹ bá fẹ́ mọ bínú ilé wọn ṣe rí ẹ má kẹ́lẹ̀ kọ́ mẹ́rin kan lórí ẹ wá padà sínú mọ́sálásí ẹ wá jókòó ẹ bá ń lọ ṣẹ̀ kan ẹ bá ń lọ oṣù kan bọ́ọ̀lù mọ́sálásí ṣe rí bí mọ́sálásí ń bá ṣe rí wàláì bílẹ̀ gbogbo mùsùlùmí ti máa ń bí o ṣe rí náà torí kíni kánà mọ́sàlásàlám mọ́sàlásàlám makilan lil'uzza makilan lil'uzza anabi kọ́kọ́ sọ mọ́sálásí ọsọ di ilé sùn fáwọn èèyàn wo fún gbogbo àwọn ọ̀dọ́ lọ́kùnrin tí wọ́n ti bàlágà tí wọn ò níyàrá ń kí ọlọ́dún àdàbí àṣẹ mọ́sálásí ilé ibi tán máa kéwú máa sùn fún ta ni fún ẹni tó dólùkọ́ àgbà tó ń kọ́ wa àwọn tí wọ́n rán sàsárì wọ́n wá lé ní hundred wọn ò ní bọ́mí ilé tó nàbí náà kọ́ kò bá ń lọ kọ́dà yàrá àyàwó ànàbí kọ̀ọ̀kan four mita òní gbogbo rẹ̀ three mita òní fífẹ̀ rẹ̀ méjì mìíràn sí kọ̀kọ́kọ́ bí ẹ sì kọ́ mọ́sáàsì tán wọ́n kọ́ tilé ìyá wa Sauda wọ́n sì kọ́ tilé ìyá wa Aisha bọ́ọ̀dà tó ṣe bí àwọn mi wọ́n tún lẹ́mìí mọ́ four meter three meter wọ́n tún lẹ́mìí ma wọ́n tún lẹ́mìí ma ilé ànábì ìní bẹ̀lẹ́gbẹ̀ mọ́sálásí jẹ́ ń kọ́lọ̀ fáwọn ìyàwó rẹ̀ eléyìí jẹ́ ìpìlẹ̀ pé àkọ́kọ́ wo mọ́sálásí náà mọ́sálásí rẹ̀ níbo ni máàmù ń gbé tí máàmù ọ̀bá ti gbẹ́gbẹ́ mọ́sálásí ó ma ó sọ̀kún wàláhì ó ma ó sọ̀kún dọ́gba rúbẹ̀ náà wọ́n ló dọ̀ ọ̀kùnrin o ẹ̀ ṣe sùn náà ni òun náà ó ti ṣẹlẹ̀ ń bì làwọn jẹ́mọ̀ bá wojú ara kí ni káwọn wá sí kò sí ẹjọ́ lé ọ̀sẹ̀ ń kéwò kankan ọlọ́run wá gbọ́n ọ̀kan náà bọ́ra sí bó ṣe dìde lọ́ba bọ́ bẹ́ẹ̀ ásá kìdímà náà ni alhamdulilayi rabbil alamin wọ́n sọ́sọ́ àṣírà ọdún ṣẹlẹ̀ ṣẹlẹ̀ alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin aqulu ma tasma'un alama fili اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اللهم اعز الاسلام والمسلمين ربنا تثبت حسنا ǹjẹ́ èso ojú àná mi. ìyìn tó yẹ kí wọ́n mọ̀ ò lékún jọ́ náà lọ́wọ́ wọ́n pàrọ̀ ẹ̀fọ́ pàrọ̀ rẹ̀ tẹ́ ẹ bá ti wẹ̀ bẹ́ẹ̀ kẹjẹ́ ẹ̀ bá ti lé ìmáàmù lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí wọ́n mọ̀ ó sùn mọ́. jàmáà àwa fẹ́ máa mọ bí ilé mùsùlùmí ó sì máa rí àwa rí pé mọ́sálásí kan tó kọ́kọ́ sọ́ọ̀kùnà ẹ ka mọ́sálásí ogun fún mi ń bàdàn tẹ pé mọ́sálásí rẹ o ilé ìmọ̀ rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ àkọ́kọ́ rí bàdàn kọ́dà ládùúgbò ibi tí máa ń wọ́n máa gbé jẹjẹrẹ ti lé wọn wọn ó tún wáá yan àwọn kọmitì kan wípé wọ́n ti fún màmú níwèé kí wọ́n kò lé wọn ṣùgbọ́n ẹ̀yin lọ bá lọ́dọ̀ ọdún wọn sọ̀rọ̀ ara jàmọ́ mọ́sálásí náà ń pè láńlọ́ọ̀dúró lè pé à ọ̀rọ̀ ọ̀rọ̀ kan èèmọ̀ bá mo ṣe kọ́ ọmọ láti ibi o àgbà ebi ò tí àgbà òmù gan lè gbélé tí mo kọ́ gan mo sì jẹ́wọ́ fún un mo lọ yàwó báńkì rí wọ́n sì bá mi gbé bẹ̀ náà wọ́n sì jáwé yàwó báńkì sáàfin òun náà àfi àábì sí àgbẹ̀ ẹ̀mí náà lọ́wọ́ tí wọ́n ń sá o ìta gbọ̀dọ̀ ilé gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ lẹ́kẹ̀jì ẹlẹ́ẹ̀kẹta àwọn tí ó wà máa wà mọ́sálásì àwọn máa kéwù àwọn àsábòsùfà àwọn ni wọ́n múlé sí mọ́sálásì bó o ní ẹ ṣe wá máa yó ànábì náà ni máa bọ̀ sọ́ra sọ́la ṣùgbọ́n jòójúmọ́ tọ́ba ti di pẹ́lẹ̀ bá ti ń sú lọ báyìí làyà ànábì ò ti ká òkè tó hàn kí náà kí ni yóò tún jẹ lálẹ́ ìgbà yìí aṣọ àbọ̀ ọ̀bàdé náà táwọn ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ bọ̀ látàárọ̀ ẹni tó lọ ọjà ẹjí ń dàpọ̀ ẹlòmí ò lè yọ mẹ́rin kan yóò rà bí o àṣìí níta lẹ́yìn pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run yóò látọwọ́ ẹlòmí ò lè yọ ohun méjì ẹni tí wọ́n bá wá mú inú rẹ̀ ò ní bàjẹ́ wọ́n mọ̀ wá retí sáájú ibùdó ìbádà nítorí kí ni gbogbo wọn fi máa retí ẹ̀ torí eighty ni ó kù lálàá lẹ́bàá eighty ò ní ó kù yóò lọ nìbọn wọ́n tó padà lé kí wọ́n sà sílámù díẹ̀ díẹ̀ aṣọ àmì náà ẹlòmí ò gbé apẹ̀rẹ̀ tábúrú wa ẹlòmí ò gbé ọ̀gẹ̀dẹ̀ wa ẹlòmí ò gbé igbá wa gbogbo ntí ẹni gbà náà lápẹ̀rẹ̀ wọ́n mọ̀ gbé wa sílẹ̀ àdínẹ́bí sọ̀rọ̀ fúnlá wọ́n wà ní stọ́ọ̀ ànábì ọmọ wa bú àwọn èèyàn ń bẹ̀ àkọ́kọ́ ọsẹ tí mọ́sálásí máa ṣe pẹ̀lú màámù ìmáàmù ẹsẹ̀ tí wọ́n máa ń lọ́jà ìpìlẹ̀ gángan nù pé ńlọ rẹ̀ lọ́jà àfi tó náà bá fẹ́ yára nǹkan pé mọ́mù wájú kò ní ṣe ẹ bá ń ta ẹ bá ń ra o só lè ka nǹkan tó lọ ń fún ànábì tán tọ́jẹ́ pé ibẹ̀ ni ó ti máa tàmẹ́lẹ̀ sínú ilé wa ibẹ̀ ni ó ti máa tàmẹ́lẹ̀ sínú ọpọlọ wa ẹ wá jẹ́ ìmáàmù tá a lọ́wọ́ àwọn gbogbo wa yìí èmi ó dé ìgbà kó ráìsì wa èmi ó dé ẹni ó kọ́ dé yọgbà pẹ́ wà wà ìmáàmù náà kìí ṣe pé wọ́n ó jókòó lé no mélòó ni abẹ́jẹ́ mẹ́ ìyàwó wájú ọmọ jẹ inú rẹ̀ wọ́n wà máa bọ́ àmọ́ kéwù torí kiri torí gbogbo èyí tẹ́ ẹ lọ tẹ́ ẹ bọ́n in tí ò ní délé ti yóò sóòkù ìní àmọ́ kéwù tẹ́ bọ́n àwọn àyùn wọn ò tún rẹ̀ tọ́ bá dọ̀la àwọn ìwọ́n tún bọ́ sọ ìgbà ìtọ́lọ́mọ fẹ́rẹ̀ ìtọ́lọ́mọ fẹ́rẹ̀ inú yóò máa wá dùn láti gba ogun tí ń sọ fíhùn torí yìí náà wà nù ẹni tó fún ẹ ní nǹkan tí ń sọ ń kò ìtí ń jẹ́ dúkù kẹ kò ní sínú yín sí ẹ ẹ gbà á ah, ilé tí mo kọ́ láàfáì ṣe ẹ̀gbọ́n bára mi ṣe sọ akọ tí mọ́sálásí bá sáàfù bọ́n tán káàrà lè mọ́sítì fi awwalil islam mọ́sálásí ànábì níbẹ̀rẹ̀ islam dáàrọ̀ lifta, ibẹ̀ ni a ti máa dájọ́ tàfà bá ìdájọ́ tó wà lọ́tọ̀ o ìdájọ́ ẹ̀sìn tó wà lọ́tọ̀ o. Ah, nǹkan kan ọmọ yé mi ẹnì kan sàríwá ya Rasulullah sọ́sàrán tí máa ń ṣe báyìí sọ́lọ́wọ́ sí báyìí fún mi ibẹ̀ náà lọ fíìsì ànábi sọ́lọ́ wa tó lọ sọ́lọ́ wa rí wa afẹ́bẹ̀rẹ̀ dàjọ́ ẹ̀sìn ní o akàkà ibẹ̀ ń wọ́pọ̀ wa ẹnì kẹ́tì ẹ̀ ní pírọ́bẹ̀mù pèsè ayé rẹ̀ ayé ọmọ ní túnbọ̀ fóun òun mọ̀ lálàkàlà o mọ́sáàsì náà wọ́pọ̀ wa bí wọ́n ṣe wá máa ń kó sọ̀rọ̀ wa tó yìí wallahi lẹ́dí ìlàìlàìlàhùn gbogbo ẹ̀ńtẹ́ bá ní tọ́ bá ní àáfàá lòun ẹ pé kalẹ̀ lónìí pé kọ́kàn má ní ìkànwá wọ ọ̀bẹ méjì o tí ẹnìkan wá wá bá nàbí ìjọ náà lọ́hùn wípé wàhálà kan máa bá wọn òun máa lálàkàlà wà náà nìkan ti láàrin já àfi sẹ́dá lọ́wọ́ sọ̀rọ̀ wọn tààlà ànàrọ́jọ́ra ní àtàrà sàlá wọn oníyàrá sọ̀rọ̀lá ìní rọ̀ ẹ̀yìn tó amúnà àfàdé yá mo rí ẹ̀mà náà ní mẹ́jọ́mọ́ o arábìnrin kí lórí ó ní wàlláhì ká ànàrọ́ àti kùtà wọ́n gé lórí lójú rẹ̀ fa àná àtibáwò orí lọ lórí nsá lọ nílé orí lọ ní lẹ́wọ̀n ní ti àmì kí ni táwọn ṣe o ẹ wá sọ fún àti ẹ ń pera wọn ní àáfàá lẹ́nu pé wọ́n kàn mú àdífi ẹyọ kan wá tí ànábì ti gbé apẹ òògùn kaná tó fi wá jẹ́ pé tí wọ́n bá ti dákọ pé àáfàá àwọn èèyàn gbọ́n kẹ̀kẹ́ yé ju pé àhà wọ́n gbọ́dọ̀ lápẹ́ tí wọ́n fi ń jóògùn lé wọ́n gbọ́dọ̀ ní ayanran tí wọ́n kó àwọn ọ̀gá yìí sí a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ wọlé wọn ní nǹkan bọ̀ máa ń kán bẹ́ẹ̀ ilé wọn ò gbọ́dọ̀ níìtì asọ́wọ́ bọ̀ gbọ́dọ̀ déètì tẹ́nìkan bá ní ká lọ jí wá lọ mo fẹ́ kọ́ ọmọ àfa àwọn inú rẹ̀ ọmọ àdùn pé ah bóyá omi náà tẹ̀lé rí nǹkan gbàdọ̀dọ̀ wọn ọba tí a bá dọ́dọ̀ gbà bóun ló sì ń dafa ṣé bẹ́ẹ̀ àṣàṣì méjì ẹ̀sìn kata fáńsì náà rè alẹ́ bí wọ́n sì pé méjì amsa salam wa ní mọ́sálásí ibi tá a máa dálejò lónìí ṣùgbọ́n rú àlejò wo ẹ̀ ń ti ń wọ́n lọ́nà kèésì àlejò àgbàpì ògùn kaná ní mẹfẹsẹsì lónìí tẹlomi ìwẹsẹwẹwà ní mẹfẹsẹsì lónìí tẹlomi ìdí nǹkan mi ìsàpọ ní mẹfẹsẹsì lónìí tẹlomi ìtún ní promise mi ìtìyẹn ti fún yóò wà ní ẹgbẹ́ nísàn ìmáàmù wa gan ló ṣe fún wa ẹ sá ti sọ fún wa pé àwọn máàmù náà ní ajogún ànábì ẹbí ara ní ajogún náà ló ẹ pè máàmù yín wa so ń kéwù náà wọn ló ń kéwù làwọn ẹ kàn má di ìfì mi fẹ́ lọ o àkáǹtì tó in tó filẹ̀ ní kọ̀ọ̀kan ó sì bá ní túmọ̀ rẹ̀ kó lọ́rọ̀ ìtàn àkójọ. wàkàrí lè mẹ́sẹ̀ dáwọ́lì islam dáàrọ́ ní ọ̀dọ̀ mọ́sálásí náà nílé tí ẹ ti máa dájọ́ ìyàwó àtọkọ ń dà mọ́sálásí wọ́n kò wá wọ́n dà àwọn tí ń lọ mọ́dù làárọ̀ bíi àwọn tí ń lọ agẹ́gẹ́ tí ń lọ gbá tí ń lọ àwo kò sí tó mú ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ hàn náà ju pé kí n mọ fẹ́ máa ṣe iṣẹ́ tí ẹ̀sìn sì ní ìdí wọn fún wà ní àwọn tí ó lọ lé kéwú wọn ọ̀ka ṣùgbọ́n iṣẹ́ ọ̀dà tẹ̀ fún ẹ mọ́sálásí wáyé bó ṣe wáyé bó ṣe wáyé èèyàn tí ó mọ̀ ṣiṣẹ́ bẹ̀ gbọ́dọ̀ lè lọ́ndrẹ́dì àwọn ìgbìmọ̀ tó jẹ́ pé ọ̀dọ́ òwú làwọn kásàtúnṣe láàrin ọkọ àtìyàwó láàrin bàbá àtọmọ mẹ́wàá ní ìgbìmọ̀ kanu bóun ó ṣe yó ọ̀rọ̀ wà ní ọwà àwọn ọmọ kátí àgbègbè gbà ọmọ akọ ọmọ nkírun náà bẹ́ẹ̀ àwọn ìgbìmọ̀ kan wà mọ́sálásí iṣẹ́ ẹ̀tíyàn oníṣẹ́ pé bóò ni bọ́ọ̀bù tó jóyìn bóò láti fẹ́ tún bí ìkún bóò ni jẹrẹtọ̀ wà sásùn ìgbà wo kí sì ni ntọ́fà arúgbó sàlám fi sọ̀hìn níta mà mùsùlùm min àdìsí àbídárì ìfàrí àbúdá nàbà sàlám dọ́kà yìí pé mọ́sálásí wò gẹ̀rẹ́ ah, kọ́kọ́ kọ́ná àrùbí ni mọ́sálásí mọ́kà ni ìlọ́kọ́kọ́ dáyé ta ló sì kọ́ ànábì Ibrahim ṣùgbọ́n kọ́kọ́ ó tún kọ́ ni kílẹ̀ rí wa àwọn apá kan àfa ní ànábì Ibrahim lọ́kọ́ ṣùgbọ́n wà lẹ́wọ̀ kọ́ ànábì sàn sọ fún wa wípé ma min nabiyyin ọlọ́wọ́ tí ìran nàbí kan sẹ́rí illa wa qad hajja hadha bayt àfikọ́jẹ́ kó ti wá sí ájì lé ẹ wá dàpọ̀ àwọn tí wọ́n sáájú ànábì Ibrahim wọ́n pàmò ọ̀pọ̀ ajẹ́ pé bàbá wa ádámà wọ́n sì ájì ànábì nù ó sì ájì ilé náà lè sí wàyí kọ́ ajẹ́ pé ńgbà tí túfánù fẹ́ ṣẹlẹ̀ lọ́nà ní kí wọ́n gbé lọ sókè ṣùgbọ́n ire pa foundation rẹ̀ ó kù lẹ̀ ilé náà fi lọ gbà wá fún nàbí Ibrahim wa ìgbà wá nàbí Ibrahim kálí bẹ́ẹ̀ bí mọ́nà àṣẹ́rìnà ilà Ibrahim arábìnrin rí bẹ́ẹ̀ tán fi hàdà mọ́ọ̀kì wà jẹ́ dìde hàdà bẹ́ẹ̀ tún lé ìkọ́ tí mo ti fi ilé rẹ̀ rílẹ̀ láti jọ́ tijọ́ tijọ́ tijọ́ wa èèmọ̀ wọlé wa rí ànábì Ibrahim kọ́ ó fẹ́ rẹ̀gẹ̀jẹ̀ báyìí bí olùlá ó ṣe ní sùndú rẹ̀ gbogbo ẹ̀pá fẹ́ tọ́jú ilé ọlọ́run tí wojú ilé ọlọ́run ibi tí ọmọ fi nǹkan sí rẹ̀ táwọn bá ti wáyé kó kàbátà ẹlòmí ò gbowó lápò yọ̀lọ̀ dànù ìkòkò náà àwọn obìnrin wa máa tú nǹkan etí wọn àwọn kan àmọ́ bí wọ́n kéèké fún kìntìyàn kọ́ lọ́ọ́ wa wọ́n lé wọ̀ ní kóbi olùtì kí lè jẹ́wọ̀ wọ́n nítorí pé èṣù ti sọ wípé wọ́n máa kó àwọn èèyàn bí wọ́n ṣe máa bí wọ́n ṣe máa change ẹ̀dá ọlọ́run ṣùgbọ́n yóò kọ̀rọ̀ káàdé ni àwọn òbí ó tù ú yẹn wọ́n sọ bẹ́ẹ̀ ẹlòmíì àmọ́ tú jẹ́ẹ̀nì wọ́n sọ bẹ́ẹ̀ èyí tó bá jẹ owó wọ́n kà nírọ̀lẹ́ àwọn tí bá mú nítorí ọlọ́run yẹn ń pè ní sádánà roro àwọn mẹ̀lẹ́ká tí àwọn yẹn ń gbà ẹ wo tipẹ́tipẹ́ onírìsì ìjókòó bá ti ẹ̀dá yàtọ̀ sàṣàlám kó tó di pé ọ̀gbẹ́ni kan lọ rìn jí ọlọ wú àpótíhùn àbí kókó ó sì jí gbé pònú kàbá owó padà bá o òun sì lálákọ̀ọ́kọ́ ṣẹ̀rí àtàwọn kò ṣì dá tí wọ́n gé olè lọ́wọ́ nígbà sílámù síde ọlọ́run sì stampo ẹ̀ ká tó kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ọlọ́pàá fàmùsíyá ọ béèyàn bá ti lóun ṣe tọlọ́hún àdúrà tó kù ni pé ìwọ ọlọ́hún rántí ọba ṣe tiẹ̀ má tó fi tiẹ̀ tí mò ń ṣe sọ mí lẹ́nu fún ẹ. kí lẹ́yìn ẹlòmíì ò wò pé inú wọn sì máa pera wọn láàbà wọn máa pẹ́ lọ lọ́la wọn nílò lè wálé wọn ọlọ́mọdé olè ọ̀wálé wa mọ́sàwọn náà lò lé o ọ̀dà níbo ló lè ti wá jí nǹkan ṣe bí borí ibú ẹnìkọ̀ọ̀kan ó ṣe tó bẹ́ẹ̀ náà wọ́n ó ṣe fún orí ibú kéèyàn lórí láyà kọ́lọ́ rẹ̀ máa jáde nínú bó nínú jáwófù kaba ní o ojì kìíní gbé lọ kò sẹ́ńtọ́rọ̀ wọlé fi kàkà kó dé ní masalasi la sasalam kana ni masjid makọrọ ni diyafa ilé ìgbàlejò sí. Si, láwọn àlejò tí wọ́n wá fẹ́ sin ọlọ́run mọ́sálásí ni wọ́n máa ń gbàlejò wọn sí ibẹ̀ wọ́n máa sùn ẹ wo gbèfúgbè tí wọ́n gbé káàkiri pẹ̀lú àwọn ẹgbẹ́ tẹ̀blígù nígbà kan kí ni gbèfúgbè tí wọ́n gbé káàkiri fún àwọn ẹgbẹ́ tẹ̀blígù tí wọ́n bá wọn lóko ọjọ́ ẹ̀kì wọ́n ní ẹgbẹ́ta lóhùn lè ní o bí wọ́n bí kẹsẹ̀ lọ́gbọ́n sùn mọ́sálásí nù o gbogbo ẹtí mọ́sálásí ni wọ́n pòórá irọ́ làwọn èèyàn pa wọn ṣùgbọ́n tí wọ́n bá sà ti sọ orúmọ̀ ọ̀kan wàlá àwọn tí wọ́n máa kọ yẹ̀kí náà ẹ̀yin mùsùlùmí náà tí wọ́n ti ra fi ilé ilẹ̀ nù báyìí ẹgbọ́n táwọn kan wí kìíní sí wọ́n ní ọlọ́run mú àwọn mùsùlùmí kéèyàn ò jí làárọ̀ kùtùkùtù ṣé èṣù jẹ́rẹ̀ rírọ̀ ni kọ́ lọ máa lẹ̀kùn lẹ́sù èṣù dẹ̀ yá o ẹgbọ́n tí a mùsùlùmí nígbà tí ó tí àwọn ará sọ díẹ̀ báwọn mùsùlùmí lọ́wọ́ ń fẹ̀ lójú wípé wàhálà yẹn gan ti pọ̀ jù àti ẹ̀dúgbọ́dọ̀ ọlọ́run gan pé kele kan lámìdò lámìdò ọwọ́ ni ẹ òkú lílẹ̀ gan bóyá kí wọ́n wà kẹ́kẹ́ sí sí ọ̀rọ̀ burúkú a sì sọ fún náà láìpẹ́ ìkọlọ̀ rẹ̀ ìtúbà àwọn tí ó sọ fún a sọ fún ẹ tí ẹ bá ti pe nǹkan lẹ́sìn ọlọ́run bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ lọ rèé orí ibú kan bẹ́ẹ̀ wájú tó bẹ́ẹ̀ sí ni. boko haram ń pààyàn o lóòjọ́ àwọn tó kú ní tí pa lóòjọ́ mi lọ ti omi ògùn èèyàn lọ lómi èèyàn tó kú ń bẹ̀ august thirty one nineteen eighty èèyàn ti rí mú káàkiri inú sótó àti sí àwọn náà àti wọn ti padà ní lónìí ní súríà wọn ju àwọn èèyàn tí a kún bẹ́ẹ̀ lọ ó sì wá jẹ́ pé ọlọ́run lọ dáràn lọ́dọ̀ ẹ̀yìn àwọn èèyàn tẹ́lómi bẹnu wọn tó jẹ́ pé ọwọ́ tuntun rà ní ìsìn pé ìwọ náà gbogbo ẹni tí ọba tó wájú ọ̀tún ti ń pọ̀nù fámìlì mi yóò kúrú kú mi ní dáadáa tí lọ́dọ̀ náà ọba. ìyá àlẹ́ ìtàkùn ni ìyá àlẹ́ mú bí máa bọ́ mọ́sálásí onílé ìgbàlejò ẹni tó bá dé wọ́n gbàlejò wọ́n gbàlejò wọn bẹ̀. jẹ́bẹ̀ àmì sì gbàlejò wáfù abdulkais àti wáfù tẹ̀mí àtàwọn fúdù mi tí wọ́n sọ sàrám ibẹ̀ làbí máa ń gbàlejò sí. bákan náà mọ́sálásí ó tún sáàfù nínú ẹ̀sìn wáyé ní mustausof wa mustashfa mọ́sálásí tún sáàfù fún hospital kílẹ̀ kwa sáàdùkùn mọ́àdì ibẹ̀ ni a ti tọ́jú rẹ̀ kó yorùbá bá wà kú ní ẹsẹ̀ kí ni o ibẹ̀ ni a ti ń tọ́jú rẹ̀ bẹ̀rẹ̀ ti tọ́jú sáàmì àbí ni ọya ẹ bá máa kú bà sí mọ́sálásí ibẹ̀ ni a ti ń tọ́jú rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ara àwọn èèmà tí mọ́sálásí ń nú ẹ̀sìn wà kí á nàlẹ́ masjid ma ọ̀rọ̀ lè tàlẹ́ wal kitaba èyí tí a kọ́kọ́ pè ní ṣùgbọ́n àkọ́kọ́ nú ẹ̀sìn wáyé mọ́sálásí náà lò fún un wọ́n kọ́ nǹkan kíkọ ní o nǹkan kíkà ní o mọ́sáàsì náà wọ́n ti máa kọ́ jàmáà ẹ wá wo ìmọ̀taari lónìí tí wọ́n bá ní mọ́sálásí rẹ̀ ládùúgbò kọ̀ọ̀kan ṣe é mọ̀ pé títì palẹ̀ ẹ̀bà àwa ní ìdí ẹ̀ mọ́ ju pé lọ́ọ̀lọ́ọ̀lọ́ bó ká kú dìbò rè bó ká dìbò rè àwọn ọ̀rá kan ti ẹ̀ ń bẹ pankẹ́rẹ́ ni wọ́n máa ń sínú agbádá alájúkulẹ̀ lẹ́rọ sẹ́ẹ̀mọ̀ pàṣọ pé àfẹ́ ìgbìmọ̀ mọ́sáṣí lọ sọ ọlápàdùkọ̀ àfẹ́ ọmọ kéèkéé kan mọ́sáṣí mọ́ àdùnnàbẹ̀lẹ̀ ti ní o àwọn àyùn kó ń pa kẹ́rẹ́ ni fún ọmọ wẹ̀rẹ̀ àwárí ìṣẹ̀tì mọ́sálásí ìsìn nínú ẹ̀sìn ṣùgbọ́n lábẹ́ ẹ̀bẹ́ ẹ̀sìn wọn ní bẹ̀fẹ̀ ń bá ń kọ́ mọ́sálásí fọlọ́ èèmọ̀ ń bẹ́ mi eléyìí o كيف المنام جاء في الصحيح إذا من بخاري تعالى من حديث أمير المؤمنين عثمان بن عفان رضي الله عنه عثمان ní إنكم أكثرتم kí ló dé tí gbogbo yín pariwo mi kì í pé mo fẹ́ kí n yìí mẹ́sàsí ànábì náà kí ló sì fa ìtàn ti ṣáájú nígbà tí ànábì sọ̀rọ̀sọ́là kí ọkọ̀ mọ́sálásí a ní igi dàbí nù onídàbí ọ̀pọ̀ ẹ̀ tí a ó ní àfìsí òpó mọ́sálásí wọ́n la àwọn kan pẹ̀lú ẹ̀ka tó rẹ̀ wọ́n fi ṣe rúfin rẹ̀ bó sì wà táwọn fi papòdà nù nígbà tí Abubakar náà dé bó sì wà nù nígbà wá di àsìkò Umar Umaru wá fẹ́ fẹ̀ díẹ̀ sí nígbà táwọn fi pọ̀ díẹ̀ ṣùgbọ́n láyé Umaru àwọn kan ti ń jẹ nínú àwọn òpó tí kan ti ń mu Umaru ni wọ́n ṣe ń jẹ wọ́n sì ra fẹ̀ díẹ̀ sí nígbà wá di àsìkò Usman Usman wá ní ohun ò ní lo àwọn òpó mọ òun ó yí sí pílà gidi ṣùgbọ́n àwọn ò lo ìjárò mankusha àwọn òkúta tí wọ́n design sí gbogbo etí rẹ̀ àwọn kan náà sọ̀hábà wa ni àwọn ọba kó o fi ìdàgbàsọ̀ àlàyé ànàbí òní àwọn kan ní àà nígbà ọjà kọ́ nílé ọlọ́run ni wọ́n tún ṣe kí ni tó aburú mẹ́ ọwa ni innakum akthartum gbogbo yín pariwo mi pariwo mi wà inú ìsẹ́mi sọ̀rọ̀ sálám mo gbọ́ tí àdúgbò sọ pé man banani láàyè masjidan ẹ ń bá lè kọ́ mọ́sálásí kán fọlọ́ láyé bukir nínú àwọn tí wọ́n gbà ní ìyẹn wa ó ní gbà tí wọ́n gbà ó dàbí ẹni pé ànábì sọ̀rọ̀ ìkìláàsù nínú tí ìfọwọ́sọ̀fà wọn yẹ̀mùtẹ́kì ìbí ìwájú allah ṣùgbọ́n gbàtọ̀ kọ́ mọ́sálásí ìfi ń wojú rí ọlọ́run ọba àgbọ̀nà sí mọ́sálásí ńlá ni àbí kékeré ntí ànábì sọ ó ti kó ogun ẹ̀nu máa ń bà náà rè láì masjidan ó kéré ni o ó tóbi ni o kí lè rí wa jẹ́ àfi sunan Tirmidhi ansasa sọ wípé sọ̀gírọ̀n kẹ́lá o kẹ̀bírọ̀n ìbá àjẹ́ mọ́sálásí kékeré àbí mọ́sálásí ńlá tó bá sàtì èlé kọ̀fọ́ náà ọlọ́run ọkọ̀ lè fọlá dìjà náà nínú ẹgbàá wa mi àdébì ni wàlẹ́ ó kẹ́ kàmọ́ fásitì pọ̀tọ́ ti ń kódà kò jẹ́ pé mọ́sálásí wọn gbogbo tí wọ́n fi kọ́ ojú bíi tí ẹ yẹ tá a bá pè ní olóńgó ó súnmọ́ ṣùgbọ́n ìran wọn yàtọ̀ ṣùgbọ́n náà máa kéré bá ń bí olóńgó kódà kò má ju bíi tẹ́yẹ olóńgó ti lè sábà lọ. àwọn apá kan àfa wa ni ṣé bí ẹyẹ olóńgó ti lè sábà tó lè gbà yẹn kàngàn tó fẹ́ kírun ní ìtumọ̀ ẹ̀ ni pé kódà kò pé wọ́n kó odidi mọ́sálásí ṣùgbọ́n èyí tó fi dá sí kò ju five naira lọ. No òdìlé ọlọ́run kọ̀ fún padà láti jẹun náà ṣùgbọ́n à ń bọ̀. bọ́lá yàtọ̀ ìdí àwọn ṣùgbọ́n gbàtọ̀ kọ́lẹ̀ kiri fi wá ojú rí ọlọ́run ọba àwọn àfa wa ni masala wa ni. hali yẹ jùsùn ìsàlẹ̀ ìdàbálẹ̀ lè lẹ́yìn masida sọ́tọ́ téèyàn bá kọ́ masalasi fọlọ́n kọ́kọ́ ọkọ̀ ara rẹ̀ bẹ́ẹ̀. Hmm, this mosque was built by Alhaji so so so so ninety so so so so kọ́ wá fi sọrí ara rẹ̀ apá kan àfa mi kò sí kò sí láì dùn mí bẹ́ẹ̀ pé ìkìláàsù inú lọ́wà ìbẹ̀rẹ̀ ló ṣe fún àfa wa Ibn al-Jawzi wọ́n ní ẹnba ti ṣe bẹ́ẹ̀ káàna bàáyídá mílẹ̀ ní ìkìláàsù báníyàn rẹ̀ ṣe rí ọ̀dà tó ó ti jìnà sí ìkìláàsù ó ti jìnà sáàmì yẹn dáadáa torí fún rẹ̀ ló gbé rẹ̀ sẹ́nu àwọn èèyàn ilé ọlọ́ọ̀ni mọ́kọ̀ọ́kọ̀ rẹ̀ sí ojú bákan náà anábì wa náà ń bá kọ́lé fọlọ́ yabtaghi bihi wajha Allah tí fi ń wojú rí ọlọ́ tí fi ń segin yòó tí fi wojú rí ọlọ́ ọ̀dà wọ́n ní kọ̀ǹtrátọ̀ tó ń gba mọ́sálásí tó fẹ́ kọ́ wọ́n ní kọ̀ǹtrátọ̀ ní ẹ̀ kí ló lè pariwo mọ́sálásí bàbá bàbá yìí onílówó màtíríàsì five million ni wọ́n parí ẹ̀ àwa náà sì gba ten percent owó tó bá parí ẹ̀ five hundred thousand yóò jẹ́ owó sẹ́ẹ̀dì tàwọn five million rẹ̀ five hundred thousand wọ́n ní sóun náà ó ní ládẹ́ ń kọ́ mọ́sálásí fọ́nà apá kan àfáà ní yóò ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó wọlé jù ní wípé kò ní ní kí ló tí òfin ní ní ẹnì tó bá ní mo ṣe nǹkan fọ́lọ́n láì gba nǹkan kan ó yàtọ̀ sẹ́ni tó sọ pé mo ṣe nǹkan yìí torí Ọlọ́run ṣùgbọ́n mo gba nǹkan èyí tí ó jẹ́ àmọ̀ wípé yóò kí ni hukumọ̀ ni pé kánà mi máa yíwú jẹ́rù fìlì jùmúlà tí wọ́n bá ń kó àwọn tó ṣe dáadáa sójú ọ̀nà ọlọ́wọ́n bá jọ wọ́n lè fóònù náà ládàá o ṣùgbọ́n kì í ṣe ládàá ẹ̀ ń tọ́kọ́ mọ́sálásí fọ́lọ́ bíi tẹ́ni tó fowó ti ẹ̀ tọ́ parapata kí ló dáa fi pé yóò pè náà ládàá ṣùgbọ́n kọ́ ni lódìdí. já àfi sunan ní dàmú Tirmidhi wàdà mọ̀nàmájà wàdà Abi Dawud wàfi sọ́yìn àbí rọ́jà tó nàrọ̀ búkúbà ní asan bá ń sọ̀rọ̀ jọ́ka wípé inna Allah yudkhilu bisáàmìlì wáhìdì tàlá àfàtàdì lè jẹ́nà ọlọ́run ní èèyàn mẹ́ta kan bẹ tó wọ́n máa fi ọfà kan fi àwọn èèyàn mẹ́ta sáré jẹ́ náà lórí ọfà kan wọ́n ní tàlá àkọ́kọ́ ànábì ni sọ́ọ́níàwó alimọ̀tẹ́síbà fi sùn àti gbogbo ẹni tí ń ṣe ọfà tó wá ní ah, ọfà tí mò ń ṣe mò ń ṣe kò lè jẹ́ pé ìrántí ọ̀rà àwọn tí ó fi sí tọ́lọ́ ni ọgbọ owó ń tòótọ́ òtún ẹni tí fi sí tọ́lọ́ yọ gbà báwọn ṣùgbọ́n kò lè gbà ládàá odidi bíi tẹnì tó fowó tiẹ̀ gbìyànjú tọ́lọ́ ọba mahat òde wà rọ́ọ̀mì ìlà ákàrà nàkàlì ìdán ẹni tó bá ti jẹ́ bíríkìlẹ̀yà tí ọlọ́run bá kí ọ tán pé wọ́n fẹ́ kọ́ mọ́sálásí tọ́dọ̀ ń kí ọ láì mọ ọ̀nà má gbowó lópin ọ ọ wà nílá ṣùgbọ́n tí iná àbámọ̀ ìpè ebi ọ̀pá ìwò pọmọ gbowó ń bẹ̀ ó ní ládẹ́ tí ìṣètò náà ní kó ní fọ́n ládò òdìdí mọ́sálásí ṣùgbọ́n ọjà ọlọ́àgbà òun ti gbọ́ wá sí báyìí sí so mọ́sálásí lèbi ọ̀pá ìwò ní pọmọ ni wàhálà mi fẹ́ẹ́ fi ṣẹlẹ̀ ní olè ìwọ lọ ọ̀gbẹ́ sí iye o kátó sọ kọ̀ǹtrátọ̀ tó náà ń kẹ́ tọ́jẹ́ pé mọ́sálásí ẹ̀ ń gbé fún yìí kò ríro kò nílà ọkọ̀ lọ́fẹ̀ẹ́ la kó gbowó ń bẹ̀ dábàá sàbìdá rẹ̀ àbí wàá ní bánà lọ́wọ́ làwù mítìláwù fil janna ọlọ́run náà kọ̀ọ̀rù irú mọ́sálásí tó kọ́kọ́ lọ lárí janna irú hmm. àkọ́kọ́ náà mọ́sálà wá dé nǹkan méjì kan bẹ táwọn afáàní kí wọ́n kílíà ẹnì kankan níwájú ìta ń bọ̀ kọ́lé tán lọ́ba ní ọ ẹ̀rù sùn mọ yọ̀ǹda ẹ kàtí bàbá bẹ́ẹ̀ o kí kọ́sì lànà bí wí àbẹ́nìkan ló wò sùn pé a ah, bí a ò sí mi tí n bá ti kú tán ẹ̀sọ́ ní mọ́sálásí kọ̀ọ̀kọ́ ní n táwọn wí tó ń náà gbàládẹ kọ́ mọ́sálásí àwọn apá kan ní ìwà kọ́fúnà ìndà láfúrì kápẹ́ gbólóhùn tánà bí wí ìlà bá fẹ́ dúró lórí ẹ̀ ansa wa sọ́ńtọ̀ ni wípé kò rí bẹ́ẹ̀ gbólóhùn tánà bí wí ni pé ẹ̀ ń bá kọ́ tó lọ ra blọ́ọ̀kù tó fi sọrí pé masasi mọ̀ nkọ́ yìí kí kọ́lá nàbí wí láàkìn ìnàdọ́rọ̀ náà fìlì máa nà tá a bọ̀rọ̀ wò túmọ̀ tí a nàbí wí a rí i pé ó ń tọ̀ nkọ́lé fọlọ́ ọkọ̀ masalasi ẹ dákun gbọ́dọ̀ ní wípé ẹ ń bá kọ́ masalasi ṣùgbọ́n tí èèyàn bá kọ̀ nkẹ́kalẹ̀ tí wọ́n bá lò gángan ṣùgbọ́n wọ́n á fi kẹ́lẹ̀ tí wọ́n lò fún masalasi ó náà ti ní ládàá rẹ̀ àdúgbò wa ni irú ẹ̀ ládìjẹ́ náà ṣùgbọ́n àwọn àfa wa lè mọ̀ nígbà mi ọ̀rọ̀ mí wọn ò yẹ gba ọ̀nà kankan lò ju ọ̀nà méjì lọ wọ́n máa ń lo mitlu nínú ìfúrọ́dì mutlakan fún singular tí ó wà máa túmọ̀ gbogbo bí wọ́n bá lò sí ìbájẹ́ plural ìbájẹ́ nkankan wọ́n máa ń lo mitlu fún kí lè rí wa nígbà tó lọ́nà nàbí Musa alayisalaam àti Harun sí fira àtàwọn èèyàn rẹ̀ nígbà tí ẹ̀dọ́dọ̀ fira wọn àwọn èèyàn lọ́rọ̀ ẹ̀rẹ́ báyìí wọ́n ní ẹgbàtọ́ lọ́hùn hmm. fira àtàwọn èèyàn rẹ̀ ní anú nínú lè bá ṣàròyìn ni sí àwọn abala méjì mọ́sí àti arúnà torí wọn ojú méjì náà lọ ilá wà á máa tẹ̀lé ànúbìlì bàṣọrin mífìlì náà tó jẹ́ pé bá a ṣe rí náà náà rí wọ́n wá fi àwọn méjì wọ́n fi gbogbo òòlù àṣepẹ́tẹ́ èèyàn bá ń kọ́ mọ́sálásí kékeré kan báyìí fọ́nà láyé títóbi gbẹ̀ngbẹ̀ lọ́lọ́wọ́ fúlárì jẹ̀ náà kèé ṣe pé sẹ́mi kan lómi ọ̀gbọ́n yẹn pé ah, àrẹ́bíyìí bọ́ba ṣe rí náà náà ni kọ́dà kéèyàn ò fi kíọ́sì kọ́sì ṣe mọ́sálásí fọ́nà kíọ́sì kan ní ọgbà láti jẹ̀ náà àwọn apá kan ní irú rẹ̀ tọ́lọ́wọ́n ọkọ̀ fún láti jẹ̀ náà wọ́n ní irú téèyàn kọ́láyé náà lọ́wọ́ ọkọ̀ fún kí lẹ rí wọ́n ní ṣùgbọ́n èèmọ̀ tí kà ń ni wípé àdébìtì sọ fún wa wípé làmọ́ọ́dún sáwọ́tì ahadìkùn tẹ́nìkọ̀ọ́kan yín bá ní ọ̀pá tí ń lò tàbí gbà tọ́kà tàbí lélẹ̀ báyìí láyé tí wọ́n bá rí inú ẹgbà tí wọ́n bá fi lélẹ̀ àlìjẹ̀ náà tí wọ́n wá gbé ẹgbà sókè padà èèpá ibi tí ẹgbà ń rọra fi ara kàn nínú ilé àlìjẹ̀ náà tí wọ́n bá lè bù tí wọ́n bá fẹ́ tà wà lé ojú ayé àti ti bẹ́nu ẹ̀ lọ. a jẹ́ pé béèyàn bá kọ́mọ́sá sí fọlọ́n láyé tí ò dúró bíi lọ tó bá di àlìkìyàmà ìtì ó nì tí wọ́n bá wá wọn àdébísí nínú ìwà mi ṣíbùrù kàn kàn báyìí nínú ilé ayé mi téèyàn bá nírú ìlànìjẹ náà ó ṣe déédéé ayé ìkan ẹ wá woru ibi ìsíbi tí ẹ lè yọ lọ mọ́sálásí anábì sì di òye apé tí o bá wọ àlìjẹ náà tẹ ẹn tí ó wọ àlìjẹ náà kẹyìn tó jẹ olòṣì tó tòṣì jùlọ àlìjẹ náà nínú ọlọ́run ó fún ní ayé ìmẹ́wàá ẹ dàpọ̀ wọn wá promise èèyàn nìbàdàn nìkan gan jẹ́ máa ma àmọ́ ìyàmọ̀ fi ta yá lé ọ̀tọ̀mọ̀ ta lé wà lẹ́ẹ̀lómi ìríjẹ torí mọ̀ tọ́kàn rẹ̀ balẹ̀ ju bẹ́ẹ̀ lọ wọn ò lè má fíṣàbí la kílọ̀kàn ìbọ̀rọ̀ ọmọ ṣe lókìlẹ̀ rẹ̀ lẹ́ ìṣẹ́jú mélòó mọ̀ ló mẹ́ ọ̀sá máa mú náà lé mi lọ kọ́nà àbòkìlẹ̀ jẹ́rẹ́tọ̀ tuntun mi ọ̀dà ibà ń bọ̀ nù sáré níjọ Abíọ́lá kú wọn ò rí gbé gbójúlé kìí ṣe ti pé kọ̀dá lọ́dọ̀ àwọn èèyàn sẹ́yìn fáwọn èèyàn fẹ́ràn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kú ṣáájú kó tó kú kẹ tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀kùnlé ní ọjọ́ Abíọ́lá gbà èrò ti pọ̀jù ń ta mo ní ẹ fẹ́ gbégbà sáwà ní ìsìn lọ́sà lọ́nu ẹ̀pẹ̀ mo ní ẹ gbégbà ọgbà bíọ́lá bẹ́ẹ̀kù bẹ́ẹ̀ yẹn sì bá sì ń bẹ láyé tó ní ilé ara rẹ̀ tó ń gbẹ̀kù lé wọlé ọkàn rẹ̀ ọba lẹ́yìn. láwọn àjọ tí ẹ ti wá sí ìta níjó ní ẹ lọ gbẹ́kọ̀ọ́ fún rí pé wá mú parọ́ la fi ń ké fún gbogbo ẹ̀yin tẹ́yìn sí kù lé ọlọ́run o ẹn tí ọba tí ìgbọ́yé tẹ́lẹ̀ kọ́ máa gbọ́yé ní ìsìn anábì ní bí wọ́n bá ti sìnkú sí ẹgbọ́rọ̀ kírun bẹ̀ èèwọ̀ ni kágbókù lọ́kọ́kọ́ débẹ̀ ajẹ́ pé wọ́n lọ fi mọ́sálásí sọrí ẹ̀ ẹ̀wọ́ mọ́sálásí kágbé sásí lọ́kọ́kọ́ débẹ̀ ẹ lọ rúkù fún un ti ṣẹ̀rí àgbọn ẹlẹ́gbẹ́ ibi ni mo fẹ́ sùn gbogbo ẹ̀ bá ti sàkọ́tọ̀ pé ilé òun ni ẹ sí sí ẹ sáà o ọba ti yá akú tán ẹ yá gbé lọ tẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ àmójútó kọ́lá tó ń sọ lẹ́nu arúgbó sálàmù wa ni ọlọ́run wọn padà kọrú rẹ̀ fún ládìjẹ náà àwárí àdìsí tó wá bá mi túmọ̀ rẹ̀ pé irú wò lọ́rọ̀ ọkọ̀ sí irú táyé láà jàmínà àdìsí wàá sílà ìdààmú ahmed fìlì mọ́sálàmì sinadi sọ̀hìn àdàbí ni bánà lọ́wù làwù fìlì jánẹ́tì afdọ́là mi nìwù ìyẹn tó dùn tó kọ́ fọlọ́ lọ́la yé lọ́rọ̀ ọkọ̀ fún padà ládìjẹ àbí muhammad albayili ànábì ní bánà lọ́wọ́làwọ́ fìlìjánẹ́tì áwùsà àmínú ìǹtọ́ fẹ̀jú ǹtọ́ kọ́fọ́lọ̀ lọ láyé lọ́nà wọn kọ̀ fún níbo lálẹ́ jẹ̀nẹ́ ọlọ́run dàkọ̀ sànú àtẹ̀mí àtẹ̀yìn yá wà nù ẹ̀ tí ọkọ̀ lè fún ọ láyé o tó ń ti bẹ́ẹ̀ náà àwọn akẹ́tọ́ wa ń wọlé ọlọ́run wọ́n ṣe kí ni o wọ́n ń wọlé ọlọ́run ẹlòmíì ń fi àbòsí wo ẹlòmíì ń fi pé ara ni òun wo torí gbogbo tí a ti ní mọ́sálásí gbogbo ẹ̀ ń bá ti ń bẹ́sù ṣe kì í fẹ́ kí mọ́sálásí wà lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ̀rẹ̀ lómi ò lè kàǹkà kò lówólówó lójú bẹ́ẹ̀ lọ kà kọ́ mọ́sálásí nílé rẹ̀ báyìí bẹ́ẹ̀ bá wà torí wípé ànẹ́bìlì tí wọ́n bá ti ń pèrò ilé súnmọ́ ọ yóò ti rí pé gbogbo tó ń kó rọra kò ṣiṣẹ́ lásìkò jàmáà àwa mùsùlùmí ẹ jẹ́ á wípé táyà kan báyìí gbóni ọlọ́run láyé lọ́lá wàlẹ́ ọlọ́run ó wo pẹ̀lú ayé rẹ̀ kí lè rí wa ìǹtọ́dọ̀ sí gbogbo wa ni ní ojú ògùn pa mọ́sálásí hàn bàbá wa ẹ̀sìn ọlọ́run ó bíá ń bẹ́ẹ̀ jọ ó sì wọ̀ sọ́wọ́ òkè chọ́ọ̀chì kan wà ń bẹ lójú omi wọ́n kan kéré ìsàlẹ̀ wọ́n tó kọ́ chọ́ọ̀chì omi wà ń gba bẹ́ẹ̀ lọ nígbà tí omi yalé dé àìmọye pàǹtí nǹkan kan ọrọ̀ sí abẹ́ chọ́ọ̀chì omi ò lé lọ́mọ́ omi wá ń yà á lọ lé ó lé ọyà yà kankan gómìnà náà lọ Bọ́lá Ìgè sì wà bẹ́ẹ̀ wá wò kí wọ́n máàkì chọ́ọ̀chì wà lára bíi tí wò náà à ó ní mọ́sálásí wà ojú omi nílò mi ń ya tó mi fi èdè bẹ̀rù wọ́n ní sẹ́sẹ̀ lẹ́sìn tẹ́ ẹ bá wá wó chọ́ọ̀tì tẹ́ ẹ wò mọ́sìkì àwọn èèyàn ó bínú ó ní wọ́n má wọlé ó sì padà sọ ọ́fíìsì ẹ̀ ó ní àti mọ́sálásí àti chọ́ọ̀tì kí wọ́n tí mọ́sálásí ó sì sẹ̀ ṣùgbọ́n ń gbàtà wà lọ́tà àbọ̀ kí náà fi gbẹ̀yìn ẹ̀ ebi mi lórí wàláhi wàláhi tí wọ́n bá ti ní mọ́sálásí náà kọ́ ọlọ́ọ̀ni anábì nù pariwo fáwọn èèyàn rẹ̀ náà kọ́ ọlọ́ọ̀mọ̀lélẹ́yìn tàkùn bí ọlọ́run mọ̀ lélẹ́yìn ẹ mọ̀ bàbúrú ṣe ó àbúrú ó ṣe yìí gbogbo ẹni tí wọ́n bá rẹ̀ tọ́wọ́ àwò wípé gbogbo agbára tó ní ọlọ́run ló lè fi dojú kọ wàláhì yọ̀ọ́ tẹ̀ bọ́ọ̀ bẹ̀ bí yẹn sì ṣe láti inú ẹ̀wà náà yọ̀ọ́ tẹ̀ kí ni o yọ̀ọ́ tẹ̀ bọ́ọ̀ bẹ̀ ọlọ́run ṣàánú wa o ìntọ́ ọba ń yọnu sí májáwò bínú sí o ìntọ́ ọba ń bínú sí májáwò yọnu sí o ẹni ọba ń yọnu sí májáwò bínú sí o ẹni ọba ń bínú sí májáwò yọnu sí o nàìjíríà lápapọ̀ mẹ́jọ ọ̀daràn tí ọba dàrú ń bẹ stéètì ẹ̀rọ wa mẹ́jọ ọ̀daràn tí ọba dàrú inú ilé ẹ̀rọ wa náà mẹ́jọ ọ̀daràn tí ọba wa dàrú bá náà ẹ̀sìn tí a mú pàdé rẹ mẹ́jọ ọ̀daràn lọ́wọ́ lọ́wọ́ wọ́n lájà kó sọ rẹ káwa náà wá tó jáde láyé já lè kọ́lé fún ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó sì gbà ní ìbádà lọ́wọ́ wa alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal-ard wa ja'ala adh-dhulumati أحمده وأجلله وأشكر على نعمه الظاهرة منها والباطنة وأسأل الله الذي لا إله إلا هو أن يجعل عملنا خالصا لوجه الكريم وأصلي وأسلم على مبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى الله سبحانه وتعالى الأول والآخرين وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة إيمان فإن أول ما بلغ صلى الله عليه وسلم بعد قدوم المدينة بناء مسجده الشريف وقد بنى الرسول صلى الله عليه وسلم مسجده في موضع مبرق ناقته صلوات الله وسلم عليه وكانت تلكم الأرض لغلامين يتيمين أحدهما سهل والآخر سهيل فاستحضرهما رسول الله صلى الله عليه وسلم وساومهما حتى تم البيت لرسول الله صلى الله عليه وسلم فوقف صلى الله عليه وسلم مسجده وبدأ ببنائه وبنوا المسجد وماذا وجدوا على عاد الأرض وجدوا قبورا للمشركين وكذلك أشجار للنخل فامر صلى الله عليه وسلم بالنخل فقطعت وجعلها أعمدة للمسجد وجعل أشجارها سقفا لمسجده الشريف واستغرق بناؤه 12 ليلا عباد الله بعد هذا جعل رسول الله صلى الله عليه وسلم مسجده مقرا للتعليم وللكتابه في اول الامر كما جعله رسول الله صلى الله عليه وسلم مقرا للضيافه كما وفد الرسول صلى الله عليه وسلم وفد عبد القيس وهبط التميم وكذلك جعل الرسول صلى الله عليه وسلم مسجده مقيلا للعزاب من عبد بن آه، عبد بن عمر وابي هريره وكثير من اهل الصفه كذلك استعمل صلى الله عليه وسلم مسجده مستوصفا للمرضى كما مرض سند في مثل رسول الله صلى الله عليه وسلم وكذلك جعل صلى الله عليه مسجده دار للإفتاء وجعل مسجده دار للقضاء صلوات الله وسلامه عليه لذلك كان رسول الله صلى الله عليه وسلم يستحثنا كثيرا على بناء المسجد لكن كيف لا جاء في صحيح المسلم الحديث ابي ذر الغفاري رضي الله عنه قال سالت رسول الله صلى الله عليه وسلم اي مسجد وضع في الارض اولا فقال صلى الله عليه وسلم المسجد الحرام ثم قلت قال المسجد الاقصى ثم قلت كم بينهما قال أربعون سنة لكن ما هذا أمر الله نبيه صلى الله عليه وسلم بأن لا يقوم لأداء الصلاة لرسول الله صلى الله عليه وسلم في مسجد إلا مسجد أسس على التقوى من أول يوم أسس قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم لم مسجد أسس على التقوى من أول يوم لكن اختلف كانت العلم في هذه الأولية هل هي أولية نسبية أو أولية زمنية والذي تقر لي كلام عن العلم أن هذه النس... أن هذه الأولية إنما هي أولية نسبية أي قم يا محمد في أي مسجد أسس من أول يوم أسس على تقوى الله سبحانه وتعالى ورضوان الله سبحانه وتعالى ولذلك كان صلى الله عليه وسلم قد هدم امتثالا النبي صلى الله عليه وسلم مسجد المنافقين وسمى الله سبحانه وتعالى هذا المسجد مسجد الدرار عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد أخبرنا مما جاء أيضا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 أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى جميع خلقه قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم استحثنا كثيرا على بناء المساجد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم في بيوت أدنى الله أن ترفع ويوتر في اسمه يسبح له فيها بالبدو والأوصال لذلك جاء من حديث من المؤمنين عثمان بن عفان رضي الله عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا وفي رواية من بنى لله بيتا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنة وفي رواية بنى الله له أفضل منه في الجنة وفي رواية بنى الله له في الجنة أوسع منه وهذا من حديث أبي أمامة الباهلي رضي الله عباد الله فكل من أراد وجه الله فكل من أراد الله سبحانه وتعالى أن يضله تحت ظله يوم ظل إلى ظل ليبنى لله سبحانه وتعالى بيتا ابتغاء وجه الله في الحياة الدنيا عباد الله والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا عباد الله ابتغوا ما عند الله واعلموا أن ما عند الله هو خير وأبقى لذلك نستحثكم على أن تشاركوا فيما تعلق بالأعمال الخيرية مما استحثنا عليه رسول الله صلى الله عليه وسلم فكل من بنى لله بيتا ولو كان كمفحص قطات أو كان صغيرا أو كان كبيرا بنى الله له أفضل منه في الجنة نسأل الله الرحمن أن يوفقنا وإياكم حتى نبني له بيتا في الحياة الدنيا ويبني لنا بيتا في الجنة اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداء اعداء الدين اللهم دمر اعداء الدين من اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلون اوليائك اللهم ربنا وفق جميع المسلمين لما تحب وترضى اللهم ربنا عاملنا بما انت اهله ولا تؤمن بمن اهله فانت اهل التقوى وعلى المغفره اللهم ربنا اللهم ربنا اللهم ربنا اجعل ماوانا جنه الفردوس وأنت على ذلك قدير وابن جبت جرير عباد الله واعلموا ان ربكم سبحانه وتعالى امركم بامر بدا في نفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المسجود القائل بمقلات سنه ثابته انه من صلى على صلاه صلى الله عليه عشره اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الانبياء خالد الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا